الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الباب الثالث عشر باب بر الو... باب بر الوالد المشرك قال حدثنا محمد بن يوسف قال حدثنا إسرائيل قال حدثنا سماك عن مصعب بن سعد عن أبيه سعد بن أبي وقاص قال نزلت في أربع آيات من كتاب الله تعالى كانت أمي حلفت ألا تأكل ولا تشرب حتى أفارق محمدا حتى أفارق محمدا صلى الله عليه وسلم فأنزل الله عز وجل وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا والثانية إني كنت أخذت سيفا أعجبني فقلت يا رسول الله هب لي هذا فنزلت يسألونك عن الأنفال والثالثة إني مرضت فأتاني رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله إني أريد أن أقسم مالي أفأوصي بالنص فقال لا فقلت الثلث فسكت فكان الثلث بعده جائزة والرابعة إني شربت الخمر مع قوم من الأنصار فضرب رجل منهم أنفي بلحيي جمل فأتيت النبي صلى الله عليه وآله وسلم فأنزل الله عز وجل تحريم الخمر إغواي إذا إغواكنا إليه تزقوا الإمام أحمد رحمه الله وفي جاد مسند وانا تدو سعد ابن أبي وقاص رضي الله عنه سعد بن أبي وقاص أرى مكة استجاق من العشرة المبشرين بالجنة في حديث واحد أما يعني أنا النبي صلى الله عليه وسلم تفني ركوع والجنة تسأل أي متاقوم فوق نينو أبي تيوكا سعد بن أبي وقاص رضي الله عنه سعد نزلت في أربع آيات من كتاب الله تعالى آية ماني كم ب لكن نري من الآية مرن ناتي سكالة من آية القرآن من آية ترى لهم أبا تكتبي أبا تقع طبعا èsì àpọ́nlé kékeré wọn náà ní kí alukur'ani ń sọ̀kalẹ̀ lórí ọ̀rọ̀ èèyàn kan nípa èèyàn kan pàápàá jùlọ ìtọ́sọ̀kalẹ̀ nínú alukur'ani yẹn kí ẹsẹ̀ pọ́lọ́ fi lànà kí ẹsẹ̀ pé ńtọ́lọ́ ń sọ̀kalẹ̀ nínú alukur'ani yẹn ọlọ́run fi ń tàbùkù rẹ̀ kì í ṣe sọ̀kalẹ̀ nínú alukur'ani yẹn ọlọ́run fi ń ṣe àlàyé pé lágbájá sórí ibú. sòtí alukurani bá wa sọ̀kalẹ̀ tó ṣe pé ọlọ́run bá fi ọ̀rọ̀ tó sọ̀kalẹ̀ nínú rẹ̀ ó fi gbèfẹ́ nìkan ni irú ẹni tí irú ẹ bá ṣẹlẹ̀ sí oore ńlá ló ṣẹlẹ̀ sí àpọ́nlé àti àjùlọ eléyìí tó ga púpọ̀ lọ́lọ́run ọba fún un ẹ sì mà pé kìí ṣe sáàdì nìkan ní irú orí ńlá yìí ṣẹlẹ̀ sí àwọn míì náà ń bẹ nínú àwọn sàhábà tó ṣe pé irú orí yìí ṣẹlẹ̀ sí gẹ́gẹ́ bí Umar ibn al-Khattab radiyallahu anhu tọ́ bàbá kà nípa ti Umar ẹlòmíì tí kò bá kà nǹkan jìnnà ẹni máa wọ́pọ̀ nìkan lọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún kò ṣe fẹ́ lòmìnira. sòsáàdì náà àbí wọ́kọ́s ní lónìí òun náà ń sọ fún wa àwọn àyà mẹ́rin tó wà nù alukur'an tó sọ̀kalẹ̀ nípa òun tẹ̀lé ìtumọ̀ sí fún àwọn ashabu nabi sallallahu alaihi wa sallam ọlọ́run ti àpọ́nlé àgbéga àti àjùlọ fún gbogbo oníkálukú wọn. Sa'd ibn Abi Waqqas radiyallahu anhu ọláyà mẹ́rin náà láyà tó sọ̀kalẹ̀ nípa òun nínú tírà Ọlọ́run ọba tó ga alákọ̀ọ́kọ́ ìgbà tí Sa'ad tó gbẹ̀sì Islam ìròyìn lọ bá ìyá rẹ̀ pé Sa'ad ti di mùsùlùmí ẹ sì mọ̀ pé kò rọrùn rárá fún àwọn ẹni tó gba Islam ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Islam. Islam láti gba ìsìláàmù dúró ti ìsìláàmù bí ìsìláàmù mú má pàtì nítorí wọ́n pàdé ogun nílé ogun níta àwọn èèyàn wọn ò ní fẹ́ gbọ́ wípé ọmọ àtàwọn náà ó ti sẹ́rí kúrò nídìí táwọn ń ṣe ó ti tẹ̀lé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìbànújẹ́ eléyìí. ọkọjá àbànújẹ́ kí wọn sọ fẹnìkan nínú wọn pọmọ wọn kú lọ nítorí ìgbàgbọ́ wọn ni pé ojú ọ̀nà àná àìdá àti aburú oná ní jánàbí Muhammad sallallahu alaihi wasallam wa kò sí ní jẹ́ àná àìdá àti aburú nígbà tó ṣe wípé ó ń fi àwọn bàbá ńlá wọn ó ń fi wọn pe aláìmọ̀kan. ó ń fi làákàyè wọn ó ń fi ń wégi ó ní òpè ni wọn wọn ọ̀dá nǹkan kan mà nítorí bánàbí òdi ẹ̀fí àwọn bàbá wọn ló pò ní tí ó pè wọn ní dàdàngọ́mí tí ó pè wọn láláìmẹ̀ẹ́sì kàn ṣùgbọ́n bí títí ń darí ń táwọn báwọn bàbá àwọn lórí rẹ̀ ibi tí ń darí rẹ̀ sí ó ń túmọ̀ síbẹ̀ nítorí tí bá sọ pé oníkàá má bọ́gi oníkàá má bọ́ pẹ̀ táwọn bá sọ fún wa pé bẹ́ẹ̀ la bá àwọn bàbá wa lọ́jọ́ pé ni wọ́n ń ṣe wọ́n lọ Al-Kùránì ká sọ̀kalẹ̀ fún ọ wọ́n sọ pé ẹ bẹ́ẹ̀ bá wa bá àwọn bàbá yín lórí rẹ̀ ńkọ́ táwọn bàbá yín tẹ́lẹ̀ bá lórí ìbọ́gibọ̀ pẹ́ o tí wọ́n bá jẹ́ ni tó ṣe pé wọn mọ nǹkan kan kọ́ tí wọn sì ní làákà tó ẹni tí ó ní Ọlọ́run sọ àyà kankalẹ̀ fún ń fi sọ pé àwọn bàbá yín tẹ́lẹ̀ bá lórí ojú ọ̀nà kan tó bá jẹ́ pé àìmọ̀kan àìnílàákàyè ló mú wọn ṣe bẹ́ẹ̀ nǹkan ó ti pè àwọn bàbá wa láláìmọ̀kan ó ti pè àwọn bàbá wa láláìnílàákàyè ó tún láyà mi tún sọ̀kalẹ̀ fún ike ńgbà tẹ́ ń sọ pé báwọn bàbá yín lórí rẹ ni tó bá ń kọ́ àwọn bàbá yín wọn ọ̀mọ̀ náà ń kọ́ tó ti pẹ́ ni tó ti sì náà ni wọ́n ẹ̀yìn sì mà pé nínú ìgbésí ayé ọmọ èèyàn ọ̀kan gbòógì nínú tó lè mú kéèyàn sínú bí ó náà ní kọ́ máa sọ̀rọ̀ àwọn bàbá rẹ̀ láì dá kọ́ máa bá àwọn bàbá rẹ̀ lọ́ba lòun ló ń wò kọ́ sí kọ́ máa gbogbo gbóyún afọ́jú ọmọ afọ́jú gbóyún tẹ̀lé wọn ṣe sọ fún bàtà dàrá káka yìí láti ẹ̀wí tí wọ́n tún sọ fún àwọn bàbá kan àwọn bàbá wo ni bàbá afọ́jú torí tí wọ́n náà ti jọ́ sadà ẹ̀ríkẹ́ yóò tún dun ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ yẹn ìgbà tó ṣe pé tí ẹ bá dá ẹni tó sì nà tí ò ṣe islam tẹ́ bá dá wọn sí ọ̀nà mẹ́wàá ẹ rí i pé ìdá mẹ́jọ àbọ̀ àbí kó ju bẹ́ẹ̀ lọ nínú àwọn tó sì náà mẹ́jọ àbọ̀ nínú mẹ́wàá nínú àwọn tó sì náà ẹ rí i pé tó ṣe sábàbí ìsìnà wọn ni pé ọ̀rọ̀ ọ̀run kò ní rọgbọ fún wọn láti fi ìjọba àwọn bàbá wọn sílẹ̀ ìjọba àwọn bàbá wọn lórí rẹ̀ kò lè rọrùn fún wọn láti pàtì yẹnìkan bá ń sọ pé bàbá àwọn òríran bàbá àwọn ọmọnà níjọba àjọpọ̀ làwọn ọ̀dọ̀ ìdí nu láti máa rí nínú kìtàbù tawhid wípé ẹni tó ṣe sábà bíi ìsìnà púpọ̀ nínú àwọn ọmọ ànábì Adam náà ni al-ghuluw fil aba al-ghuluw fi salihin máa gbá bàbá wa táyé ẹnu àlà máa gbá ẹni rí táyé ẹnu àlà iná ló fa sábàbí ìsìn ọ̀pọ̀lọpọ̀ iná ní sìn bẹ́ẹ̀ dòní gbogbo ẹni tẹ́ bá ní kó fi ìṣe kèfèrí sílẹ̀ kó gba islam yóò sọ fún yín pé lódodo wọ́n mọ̀ pé islam ní ẹlọ́nà àmọ́ kò lè rọrùn kó wọn fi sílẹ̀ kó wọn fi tó ń ṣe sílẹ̀ kó wọn di mùsùlùmí torí kí ni kí lára yọ sọ pé àwọn bàbá àwọn àwọn ni wọ́n fi di à ń bọ Ṣàngó lọ́lẹ̀lẹ̀ yìí òun tó wàá jọ mọ bàbá Ṣàngó òun á lò lọ́ọ́ sí Islam kò ní dùn gbọ́ omi ìlú sọ pé bàbá àwọn ló kó ẹ̀sìn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù ẹ̀sìn àwọn ará sọ́ọ̀tì ló kó wọlé yìí àti wá gbọ́ kápẹ́rù òhun ló ń wá papà fi ojú ọ̀nà tí bàbá òun gbé wọ̀ ló ń fi sílẹ̀ kò lè ṣèṣe torí ẹ ẹni tó bá jẹ́ pé mùsùlùmí ọlọ́bẹ̀ yọ̀ ni lẹ́gbẹ́ àdádálẹ̀ náà ni gbogbo nǹkan ti ń ṣe ìlànà tó takùtà nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam onítọ̀ tí bá ní kó gba ìsìláàmù gidi kó di súnà mọ́ yọ máa sọ pé tó fẹ́ sọ pé táwọn bàbá wa ṣe kú ọ̀dà rẹ̀ tó fẹ́ sọ pé àwọn bàbá wa ò ríran rẹ̀ èwo ni bídíà bídíà tẹ̀ǹtẹ̀ ń pariwo náà súnà làwọn bàbá wà lórí ẹ̀ tó sì mọ̀ pọ́ darọ̀ paraku làwọn bàbá wọn wọn ò sí lórí súnà kàkà gbèsè níjọ́ dà ẹni tí ń wọ orí àwòdíkà tó ṣe yí pé ó ní wọ́n gun mọ́sẹ̀ wọ́n wá wá aláǹgbà wọ́n gbọ́n náà máa ní tútù ọṣẹ ńlẹ́wọ̀ á fi wẹ̀ ṣé súnà náà ṣe dáná bíi sílẹ̀ àwọn èèyàn lọ́wọ́ wọ́n á ní bàbá rẹ̀ ọ̀daràn ni aládàáda rẹ̀ ni ó ń bínú torí pé ìwọ ò lè gbà ìwọ ò lè gbà lálẹ́ kí wọ́n pe bàbá rẹ kí wọ́n ròyìn sẹ́sí ń ṣe bó ti ṣe rí gẹ́lẹ́ pé ọ̀daràn bàbá rẹ ò ní gbà ẹni tí ń ṣe lẹ́yìn náà ti lè pè ló ń súnà súnà báwo adẹ́pẹ́ súnà sọnù wọn ọ̀dà màá àkàrà mi kún un lọ kò sẹ́nìkan níṣẹ́ ẹni tí ń ṣe tọ̀rí kọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tọ́mọ rẹ̀ bá ní súnà ló fẹ́ máa ṣe à yóò fẹ́ fi ojú ọmọ yóò fẹ́ fi rí ìmọ̀ yóò fẹ́ fi ojú ọmọ yóò fẹ́ fi rí ìmọ̀ ìwọ akwụ akó ara pàlì òun kún mọ́tò ń jẹ́ bàbá rẹ̀ akó lò pé akó bàbá wọn máa kó wọn pọ̀ a máa dágbà sí ọ̀sẹ̀ nítorí pé wàá ṣe tán láti di kíni láti di mùsùlùmí bàbá ọgbà kò di mùsùlùmí tí wọn máa tẹ̀lé súnà nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam ní ti ń ta àwọn náà láàmúnú tó fi dẹ́gbẹ́ ti bàbá rẹ̀ ah bàbá ah bàbá bàbá wò sànàbí bàbá nù sànàbí bàbá nù jẹ́ pé gbogbo àwọn àṣìṣe tí bàbá wọn bá ń ṣe wọn ò ní ríran rí pàṣìṣe ló ṣe kú à ń bọ̀sibọ́sí fún ọmọ tọrọ àforíjì fún wọn máa wọ pé tó ṣe gan-an òun náà ni tó ti dáa jù ní tó sì tó kú lórí ẹ̀ làwọn náà fẹ́ kú lórí ẹ̀ torí ẹ̀ wọ́n yẹ káwọn mùsùlùmí wọn afura mi kí ló dé tó fi jẹ́ pé ìbá àti kèfèrí ni ìbá àti jọ́ ń bí díà ni nǹkan tí a máa ṣe máa mú wọn lómi wọ́n sì máa kà á kún kọjá sísọ kìí wù wọn bí tí wulẹ̀ ó kéré ma kẹ́nìkan tara àwọn jáde kó wá jẹ́ pé ní táwọn ń ṣeun ní ìṣekèfé rí ní táwọn ń ṣeun ní ìṣẹ́bọ̀n yóò wá sọ pé òun níbi ìṣiṣẹ́ kìí wù wọn wọ́n sì ṣetán láti jà pátápátá lójú ọ̀nà wípé àlọ́ òní ṣe bẹ́ẹ̀ wọ́n bá dé ní ìsìn bàbá rẹ̀ ti gbọ́wọ́ tipẹ́ nǹkan ti di mọ̀kọ́dà nídìí fídíà ọmọ wa sọ pé dáàdì ìgbà tí wọ́n sọ púpọ̀ náà wá sí wàbíìfà ọmọ wa sọ pé dáàdì èmi ò ṣe wàbíìfà àtọ̀rí kọ̀ àwọn àdúrà táwọn fi kọ̀ wa ó ní mò ń ṣe o ìtànàbí ni ká ṣe láàárọ̀ mo ti ṣe mo ń retí ìtìrọ̀lẹ́nu nínú ọba yín sí ìtẹ́ǹsì wọn ni àá níbo mẹ níbo sẹ́nu lè tó yín náà wọ́n ti wá kájá títí tó fi kan lè má mú nígbà tí wọ́n ń ṣe súnà súnà bóòlù ti délé tó àbí wọ́n ọmọ ọmọ àlè yán ni so wọ́n mà wọ́n tún máa wádìí lọ́dọ̀ ìyá rẹ pé kọ́ bá jẹ pé ìyá òjì ọmọ gbé wọlé tẹ̀sí tó tọ́ra yín bí mímú àmú wọn máa wò pé kí ni àsáwọ̀ lélẹ́yìí o ọlọ́mọdé arí láńkà gá o àdáwò. A'udhu billahi minash shaitani rajim torí kò ní wọn rárá rárá wọ́n di kí ni kò di ẹni tí ń tẹ̀lé sunna. olùdí eléyìí kí ló wá fà á tó ti jẹ́ pé ẹ̀yin tí ń la láti jẹ́ pé. ẹnìkan tó ń gbé yẹn ti yín òun lọ ṣe bídíà kìí ṣe dùn ẹ̀yin lẹ́nìkan tó ń gbé yẹn ti yín ọ̀fẹ́ ti kẹfẹ́ rí lẹ́yìn náà ní gbàkátà ẹ̀yin lẹ́sìn wà lórí òdodo má tó ṣe pé àwọn kò fà kò wọ́n kẹ́nìkan náà àwọn di mùsùlùmí àwọn mùtẹ́dìá kò wọ́n kẹ́nìkan di nínú àwọn kò dẹni tí ń tẹ̀lé sunnah tànàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam màmá yìí náà fẹ́ dàbí ọgbọ́n ni ẹ tàrí eléyìí mà wípé nígbà tẹ́yìn ti tán tẹ́lẹ̀ tẹ́ ti súnà súnà táwọn bàbá yín àti ìyá yín èsì wọn tí ò ní dùn máwọn bàbá àti ìyá yín wọn dàbí ọgbọ́n ni pé ẹjọ́ wọ́nà láti fúnlẹ̀ mà ẹjọ́ ayé gbogbo ẹ̀ padà fún ọmọ rògbò ẹnìkan wá ń lẹ̀ mà bóyá tá a bá yí padà fún tá a dàrú fún un yọ ọmọ pé kọ̀sọ́nà ń bẹ̀ wọ́n láàrin àwa àtàwọn ẹni tí wọ́n bá kán gbé súnà wa bá kó mú kan nù wa àwọn náà fẹ́ dàbí ọgbọ́n ni pé bọ́yá ọgbọ́n táwọn fẹ́ dáhùn ṣé yóò wúlò àbí ò ní wúlò sòtí wọn náà bá ti wá dẹni tó ṣe é pé ọba sọ̀rọ̀ alẹ̀ kò sí tàbí ṣùgbọ́n tó bá fi lè sọ̀rọ̀ alẹ̀ pínrín kò sí tàbí ṣùgbọ́n wípé àwọn ní ọ̀padà borí rẹ̀ àwọn ní ọ̀padà borí rẹ̀ àmọ́ táwọn náà bá ti dán wò tán rí pé gbogbo bá a ti ṣe gbìyànjú tó wípé kí a fi kí ewé àgbọn rẹ kó dẹ̀ kọ́ rọ̀ líle koko ló tún lè koko sí i ẹgbẹ́ ẹgbẹ́ sí mo ti mọ̀ kọ́ náà tó ń tún fẹ́ sí i lórí kọ́ padà borí náà bẹ́ẹ̀ náà ni wọ́n á pé kẹfìrí bá làwọn èèyàn tiẹ̀ wọ́n bá lọ ṣe tán láti ṣe islam gbogbo ọ̀nà ni wọ́n wà wọ́n ṣàgùn sí ọ wọ́n ṣe pè fún ọ wọ́n lọ dènà dí ọ ṣùgbọ́n wọn bá rí i pé gbogbo báwọn ti ṣe gbìyànjú tó pé káwọn ò mi rẹ kùkùté ó ẹni tó mi kùkùté ló mì wọ́n padà fi ọ lẹ̀ ìwọ padà bẹ ẹni tó ṣe é pé orí islam rẹ sí ìgbésẹ̀ táwọn sọ̀hábà gbé ni ni wọ́n fi rí islam sí tó bá kí wọ́n sojú ni lọ́pọ̀lọpọ̀ ni wọ́n ti ṣe dà wọ́n lọ ṣe súnà tí fìtínà kan bá ti dé bọ́ nínú ilé yín bàbá rẹ ó sọ pé òun ní sanwó skul rẹ mọ́ ẹ mọ̀ wá pè lọ́sàn ẹ mọ̀ pè lọ́sì ẹjọ́ sà à ń bá wọn sọ̀rọ̀ kan pàdé ní ẹyin mélòó <laughs> èmi nìkan náà dà wọ́n lọ sí wá dà wá wọ́n lẹ́nìkan kì í jẹ́ àwádìí ẹn tó lè ṣẹlẹ̀ ní pé ńgbà tó ń dẹ́ ṣe súnà dájú ń dẹ́ wá sọ pé àwọn oníṣàn fún ọmọọ̀sánmá ọmọọ̀sán sukùmà ara àdánwò tó lè bá yẹn pàdé nu ọlọ́wọ́ bọ̀ sán bọ́ọ̀ bá sì rẹ́ ní bọ́ sán ẹni tí ò lọ sukùl náà sáyé àmẹ́sìn ló gbé lọ ọmọ mi ọmọbìnrin olùfẹ́ ṣe súnà àwọn òbí ọbẹ̀rẹ̀ látòrí jìlbáàbò rẹ̀ wọ́n máa gé lábẹ́fẹ́lẹ́ wọ́n máa fi rézọ̀ wọ́n máa fi gé wọ́n máa fi sísọ́ọ̀sì wọ́n máa fi yá dànù tó sọ́mà ti bẹ̀rẹ̀ eléyìí ọmọọba máa bẹ̀rù pé táwọn mami dádì òun tó fẹ́ fojú òun rí agbára tó ń lè ka wọ́n á gẹ́ sà ṣé òun lè má máa lo jìlbáàbò wọn á di wọn tí wọ́n dẹ̀ máa lo wọ́n ti pè aṣọ sinmi tí wọ́n máa wọ jáde so gẹ́gẹ́ bí wọ́n ṣe ń fẹ́ àti borí tó ṣe pé kò ní ju èkìtà léwọ́ lọ tó ń bá ti wá rìn jìnnà lòun àlọ́ pààrọ̀ aṣọ àrárá islam ọ̀fà ìgbà múnásìkò islam gidi ló ṣe ẹ̀hìn tó bá ní kí láàṣì láàṣì hàn wọ́n fẹ́ tẹ̀lé tọ́lọ́ àwọn fẹ́ kọ tẹ̀lé ti ṣàṣetọ́ni títa lọ́yẹ̀ kó dì mú ọ̀pọ̀lọpọ̀ ọba ti pé káì àdáwò bẹ́ẹ̀ ni máa ń agbára tó mò lè ka lẹ́bàá di pé sísá lọ́ba di sí sísá bẹ́ẹ̀ lẹ́sẹ̀fì ṣẹ̀díìd wàláhì bẹ́ẹ̀ lẹ́sẹ̀fì ṣẹ̀díìd wàláhì lọ́sẹ̀ fìtí náà kánú láti jọ́ táwọn èèyàn ti mọ̀ bí fojú ló máa ń bojú jìlbáàbù ló máa ń wọ̀ ẹ̀rọ kẹ́yìn ò lè bojú lórí àǹkárá àfi tí èèyàn bá fẹ́ tẹ̀lé súnà tà nàbí o kí á lè fi máa bọ́ kókó kọ́tà adúpẹ́ fọlọ́ pé o ṣe bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè ẹ máa fojú lórí àǹkárá kékeré tó ẹ bá sọ pé nìkan ń bojú kúrò kó ti wá sórí sílẹ̀ pé ń wọ jìlbà àbá tìbòjú tìbòjú wọn dànù wọn sì máa ń pè ń wọ jìlbà àti jìlìbáàbù àti ìbòtú tí máa ń wọ̀ yẹn àtàwọn òbí rẹ̀ ọ̀ma sí owó ọgbà tí wọ́n ka mọ́ pé ń ṣe bẹ́ẹ̀ wọ jìlìbáàbù lásán wọ́n fẹ́ lù pa tó bá ti wá fẹ́ kó ń lu wọn tí ń padà bọ̀ wá sí skul ní gáràjì tó ti wọkọ̀ tó ti wá wáyé ibìkan tó ti lè wà tó ti wà lónìí kan tó ti lẹ̀kùn ti fèrèsé ibẹ̀ náà ti wá gbé jìlìbáàbù lọ lọ́wọ́ àwọn abáwọn èèyàn níwọ̀ abá pé masha allah la quwwata illa billah ilé àwọn ẹni tí ń sẹ̀sìn tó fẹ́ràn ẹ̀sìn lọ́mọ yìí ti jáde. wọ́n ń ba lọ bẹ́ẹ̀ ó fi wá dáàrin kan ọmọbìnrin wa là wọn ṣé dákun ẹ gbà mí ṣé dákun ẹ mi mọ̀ ń bá ìṣòro pàdé inú ayé mi kí ni ìṣòro náà ó ní ìṣòro náà ó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn tí mò ń ṣe yìí ẹ̀sìn èwo lẹ́yìn pé à ń wọ jìlúbáàbù náà ń bojú kò túmọ̀ sí pẹ́ni tí ń ṣe náà lẹ́sìn torí pé gbàmí náà ẹlòmíì kan wọ̀ fi uniform ni wọ́n fẹ́ fi lọ́kọ gidi tẹ́kẹ́ kò dénú ẹ̀sìn èwo ló ń ṣe tí wọ́n fi yọ lẹ́nu pé bóun ṣe múra yóò ké tí wọ́n wà ń bẹ̀ ó ní táwọn òbí òun bá fi lè rí òun bóun ṣe wáyé wọ́n lè pa òun tutù abá sì gbé yàn dìde àwọn àgbàlagbà àwọn ẹni tó yẹ pé wọ́n mọ̀rọ̀ gbé kalẹ̀ wọ́n sì máa fi tá àti bá ní sọ̀rọ̀ torí ti pé wọ́n sì gbéra ó di lù wọn ìwọ náà tẹ̀lé wọn torójú àwo làwo fi gbọ́bẹ̀ àtúwọ́n á pe àwọn èèyàn ńlá mi nílùú wọn náà yàtọ̀ sáwọn tó ti gbéra láti bì í pé àwọn èèyàn wà kán bẹ tá a gbé dìde wọ́n ń bọ̀ wá sílùú yín láti lọ yọjú sí òbí ọ̀kan nínú àwọn ọmọ tí ń ṣẹ̀sìn tóbi rẹ̀ ń dí lọ́wọ́ àtẹ̀tẹ̀ afẹ́kẹ́ inú òfò nǹkan ó sì jẹ́ ẹni tó gbajúmọ̀ tí gbogbo èèyàn máa ń lù dáadáa pé bí wọn ò bá tiẹ̀ tijú ẹnì kankan wọ́n fẹ́ tijú ru bàbá wọn gbogbo wọn sì lọ àmọ́ bàbá tí wọ́n lọ bá wọn ó ní kọ́ mọ́ kọ́ mọ́ yọjú ó ti mọ òbí rẹ̀ kó dúró lè tó torí ìgbà tó ti ní wọn gbọ́dọ̀ rí ọ nínú ìmúra báyìí ìgbà tó ti ní wọn gbọ́dọ̀ rí ọ nínú ìmúra báyìí eléyìí túmọ̀ sí pé tó o bá délé pẹ̀lú irú ìmúra báyìí iwájú wa náà wọ́n ti fẹ́ fọ ọ̀yà tutù lédè kúkúrú ni àwọn bàbá ìyá àtàwọn èèyàn tá a gbé dìde bá lọ sọ́dọ̀ òbí mi hmm. àwọn òbí mi ti tọ́ sókè wọn fojú gbà kàkà kí ọmọ àtàwọn kọ́ máa múra ní múra òjòjú ìsìláàmù ló bá lẹ́nu bàbá tó fẹ́ wà lìjẹ́nà àti ìyá tó fẹ́ wà lìjẹ́nà kàkà kọ́ máa tàwọn kọ́ máa múra ní kọ́ máa múra ní múra òjòjú kó kú pé àwọn. àwọn bàbá yìí wá sọ́sọ́sọ́ bàbá tá a ní kọ́ wọn láti lù wọn wá wọ́n wá ń sọ fún mi fún mi lábọ̀ pé Allahu akbar nítorí òun ti ń tọrọ lọ́dọ̀ ọlọ́run látọjọ́ tó ti pẹ́ kíkọ́ náà ń ṣe àwọn ọmọ tó ń bẹ̀ ó ṣe wọn lẹ́ni tí wọ́n máa wọ jìrìbá tí wọ́n máa bójú ọlọ́run á fún eléyìí láì ṣiṣẹ́ láì sàbọ̀ láì ṣe wàhálà láì ṣàkìtìyàn wọ́n wá lọ́ọ̀fẹ́ gbogbo ẹ̀ wọ́n sáfì bá sọ̀rọ̀ bàbá ìsàkùn àtìyá lédè kòkòrò àwa máa ń fi ọmọbìnrin yẹn ṣàpèjúwe pé Allahu Akbar tó ń ti àbọ̀dáwà gbọ́ wà à ń wò pé títẹpẹlẹ tó ń tẹpẹlẹ máa wíwọ jìlbáàbù àmì ìmánì àfa àtẹ́tìtì náà ti dojú ẹ̀ ìgbà àtẹ́tìtì náà dojú ẹ̀ wọ́n gba gbogbo jìlbáàbù dànù kúrò lára rẹ̀ wọ́n yọ ìbòjú sọnù kúrò lójú ẹ̀ òun náà wá dẹni tó ṣe é pé la ilaha illallah ó dẹni tí wọ́n ṣòkòtò tí wọ́n t-shirt ó dẹni tó ṣe é pé yóò tún forí sílẹ̀ ńkólófó láì sí nǹkan kan bẹ̀. nígbà tọ́rọ̀ dàrú ọlọ́run tó ní kí nǹkan kan tún tì wá sọ́dọ̀ mi wọ́n wá jókòó nínú ọ́fíìsì ọlọ́rọ̀ kan làwọn bá wá wọ́n ní sálẹ̀ ẹni tó jókòó yìí kó sàlàyé ara rẹ̀ ah èèyàn wọ ṣòkòtò ó tún wọ tíṣẹ̀ẹ̀tì ẹnìkan tún tẹ̀lé mo níta ló jókòó ẹ̀ sàlẹ̀ ṣé mùsùlùmí sì lẹ́yìn ìgbà tí ó da akọ rẹ̀ wọ́n láì mọ́ fẹ́ sà Allahu akbar ah, ah ìwọ tó ṣe pé ìwọ tó ṣe pé ìwọ tó ṣe pé. torí ẹ ọ̀pọ̀lọpọ̀ ẹnu lásán ní má ni wọ́n wà o ẹ má jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ tàn yín jẹ o ìmánì tí wọ́n ń pariwo ọ̀kọ́ jẹ́ ẹni kò tí ì dé gbogbo amọ̀tìbọ̀tì yóò dé sálẹ̀ kù téèyàn bá gbà kí wọ́n rí yàn mú lọ pẹ̀lú ẹ̀tàjẹ́ wàhálà ìjọba yàn lọ́kànjẹ́ púpọ̀ ní pé ó rí i pé gbogbo làálà gbogbo wàhálà tó ń gbìyànjú láti ṣe láti gbàyàn kan sílẹ̀. Si lórí pé ó já sí pé ọkàn fira rẹ̀ jìyà torí ẹni tó ń ṣe nítorí rẹ̀ ń kọ́ ọ̀wọ́ tẹ̀ orí ìdí eléyìí báyìí ẹ gbìyànjú láti rí i pé àwa náà ní ìmánì lódodo ká sì dúró tí ìmánì wa lódodo tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kò lè ṣeéṣe kẹ́ gbọ́lọ́ǹgbọ́ kò lè ṣeéṣe kẹ́ lẹ́ńtẹ̀lẹ́ kan nàbì Muhammad صلى الله عليه وآله وسلم كما باسوا بعدي أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين àwọn يروا بابا وعليهم وكما جاء alẹ wọn kàn máa jánu fọnù sọ pé ìgbàgbọ́ yìí máa ń pẹ̀lú àdáwò ọlọ́run máa dán ọ wò tọ́lọ́ ti mà tẹ́lẹ̀ náà bó tọ́ lòun sọ bí rọ́lọ̀ pa àmọ́ ẹ fẹ́ fi hàn wá kúrú tuta nù pé ẹ má dá lóhùn òpùrọ́ ni o lódodo orí òdodo lọ wà ọlọ́run náà ti dán àwọn ẹni tó síwájú yẹn ìdáwó yẹn láti akramakumullah àwọn sàhábà gba mẹ́wàá pàdé lọ́wọ́ àwọn ẹni tó ṣe yí pé kèfèrí pọ́nbélé làwọn lójú àtẹ̀yìn kódà lálà ẹnìkan nu ò lè lálàlà láéláé kọ́ mọ òògùn kan ọwọ́ àdọ́mọlẹ́yìn Muhammad sallallahu alaihi wasallam òun náà wàá gba Islam ìgbẹ́ ìpolówó Allahu ahad ahad báwo. أجعل الآلهة إلها واحدا إن هذا لشيء عجاب لما muhammadu fẹ́ sọ gbogbo àwọn òsàdọ́ ọlọ́run ẹ̀yọ̀ kan áà nǹkan ìyàlẹ́nu muhammadu kó wáyé yìí ṣe pé àmọ́ aláwọ̀ yẹn náà mọ̀ àmọ́ àlè máa ṣe òun nìkan àwọn lọ́dàgbà ju gbogbo wọn lọ ọ̀gá ju wọn lọ ọ̀gá ju gbogbo wọn lọ lágbà ju gbogbo wọn lọ àmọ́ àwọn akọ́mọgbè yìí kọ́ ọlọ́run tó ṣe pé òun lọ́n lọ́n lọ́n lọ́n lọ́n lòun wà á kúkú rírí àmọ́ àwọn eléyìí amúgbálẹ́gbẹ̀ẹ́ làwọn wọ́n máa tètè gbàgbé fáìlì àwọn tí ó fi lọ bọ́lọ̀ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wàá ìgbàgbọ́ tiwọn nù torí di eléyìí báyìí ó ń yà wọ́n lẹ́nu nígbà nàbì sallallahu alaihi wasallam sọ pé ọlọ́run pé méjì ẹ̀yọ̀ kan náà ni ebi nǹkan ti ń ya kẹfẹ́ rí lẹ́nu náà nù nísì ìhà sọ pé ti Jésù ọ̀já mọ̀ nǹkan kan sẹ́ẹ̀sì gbádùn ẹ sọ pé ti sàgbọ́ ọ̀já máa ń kankan kọ̀dá sí pé ẹ gbádùn ẹ sọ pé ti ògún ọ̀já máa ń kankan ẹ mà gbádùn èṣù gan-an èṣù láàlú ó lé oríta ẹnu yóò bá ẹ tún ní tiẹ̀ náà ọ̀já máa ń kankan áà ó ń tàkasó ẹ má kó bọ́ àwọn Yorùbá ni sọ àwọn ọmọ àwọn òkú gbogbo tó ń sọ kò tiẹ̀ bá làákà ẹ̀ ẹnì kan àwọn sọ pé bá mi ẹ má ẹ má wulẹ̀ fúnra yín wà á má fúnra yín wà á láti lórí rẹ̀ Ṣàngó náà ní bá a jà ní ti ń sọ ti ń sọ èsù ní ìfẹ́ mú tí o fi máa ń tọ́ ẹ kó wọ́n sọ má. Ẹ̀ẹ́ bá kí wọ́n ti sọ fún ànábì ọlọ́run àti wọ́n ànábì òwúrọ̀ kó má ṣe pápá kan náà àwọn òòsàn wa ló fọwọ́ burúkú bọ̀ ọ́ torí ọ̀rọ̀ rẹ̀ sojú lásán subhanallah torí ẹ ẹ wá wo àpèjúwe aljilu awwal min ashabi al wal islam káwọn náà wá wò kọ́ sí wọn kí ṣe dandan ká dàbí sàhábà àmọ́ ọ̀ràn yẹn ni ká tiẹ̀ wà wò kọ́sì wọn bá a bá dàbí wọn fatashabbahu illam takunu mithlahu inna at-tashabbuha bir-rijali falahu ìwà wò kọ́sì wọn ó dà kó ṣe pẹ́yìn ọ̀dà bí wọn torí ká wà wò kọ́sì àwọn èèyàn gidi lójú ọ̀nà apáwa náà ti ẹ̀fẹ́ dàbí wọn oríire ni yàtọ̀ sẹ́ni tí ń wà wò kọ́sì àwọn olórí ibú àwọn ẹni àdánù ẹni òfò kò sí tàbí ṣùgbọ́n náà padà fìwà jọ wọn. Sa'ad ibn Abi Waqqas radiyallahu anhu ẹ̀yin náà ìyẹn náà ní kí ẹ máa kíyèsí sẹ́yìn bá gbọ́ nínú research tó yẹ kí mùsùlùmí ó ṣe nù. àwọn ẹni tí anábà Muhammad sallallahu alaihi wasallam láti ayé bí tó ti fún ròdù nù ọmọ àlùjáná ọmọ àlùjáná ọmọ àlùjáná ẹ lọ kàtàn ayé wọn wò because ẹni tó fẹ́ sórí ire náà yóò kúkú kà kí làwọn eléyìí ṣe gan náà fi lẹ́tọ̀ọ́ sálẹ̀ jẹ̀nà áàrì mẹ́wàá kọ́ nínú tàbí tí ayé ẹnìkan kan wọn kì í sàwọn nìkan lọ́wọ́ àláyé ìgbà náà tó fi wá jẹ́ pé àwọn nìkan kò túmọ̀ sí pé ẹlòmíràn láyé ìgbà wọn wọ náà o so àmọ́ látàyé ń bí lọ́kàn tí wọ́n ti balẹ̀ kí ni wọ́n ti gan. Sa'ad ibn Abi Waqqas radiyallahu anhu ó ní alákọ̀ọ́kọ́ nínú àyà tó lọ́wọ́ bá tó sọ̀kalẹ̀ nípa mi náà ní pé kanat ummi halafat ìyá mi búra alla ta'kula wala tashrab kóhùn tó jẹun mọ́ òun ò sì ní mú mi mọ́ nígbà tó gbọ́ kó ń gba Islam ẹ̀kọ́ náà fẹ́ dábí ọgbọ́n ni tó fẹ́ rókù ìyá rẹ̀ ọ̀fẹ́ kí ìyá rẹ̀ ó ti torí tiẹ̀ kú tó wọn bá ti kú wọn lọ pa mí o <laughs> so ìyá ló ọjọ́ mọ́ ìyá ló ọmú mi mọ́ kò sì yẹ kọ́ ọmọ kankan ọmọ wò ìyá rẹ̀ ràn kọ́sẹ́ pé ìyá ló ń jẹ ó lòun ọ̀jẹ̀ ìyá ló mi ó lòun kọ́dà kọ́sẹ́ pé ìyá káfíra ni kọ́dà kọ́sẹ́ pé ìyá yẹn olùsẹ́gbọ́sọ́nà ni kọ́dà kọjá aládàáda ni ibà máa nìwọ́ mẹ́tẹ̀ẹ́ sábà bíi kú ìyá rẹ̀ ìgbà tí ìyá rẹ jẹ́ sábàbí àti iye tiẹ̀ wọ́n má jẹ́ sábàbí àtìkù rẹ̀ ah, máàmí ẹ jẹun máàmí ẹ mú mi ìyẹn tí gbogbo nǹkan bá ń lọ déédéé ìyá ìwà ni òun ò ní jẹun mọ́ òun ò sì ní mú mi mọ́ hatta ufariqa Muhammadan títí tóun fi fànábì ilẹ̀ kóun ò sì tànábì mọ́ ẹ ẹ ẹ wo táktíìsì yẹn ti gbóná tó tó o bá ti ń pé ti muhammadu ló sì máa ní ọjọ́ máa mú wọn ó ń kù sí ọlọ́run tó Sa'd ibn Abi Waqqas radiyallahu anhu kò ti tó rí i pé màmá sọ pé òun ní jẹun màmá sọ pé òun ní mú mi kó wá sọ pé òun fi islam sílẹ̀ ìgbà tá a ti máa ìdí tí ìyá fi sọ pé òun ní jẹun mọ́ ìdí tí ìyá fi sọ pé òun ní mú mi mọ́ kò sí nǹkan ìyàlẹ́nu bẹ́ẹ̀ mọ́ ìdá ọ̀rìfẹ̀ sẹ́bẹ̀bù bọ̀tọ̀lẹ̀ làájẹ́ sábà tí wọ́n ń tọ́fà kí là ń yanu. ntí ìyá fẹ́ ti torí rẹ̀ má jẹun má mọ̀ mi yí báyìí kéésì ntí ìyá máa ti torí rẹ̀ tí ìyá máa juwọ́ tó ń sílẹ̀ o kò gba compromisation tẹ́ẹ̀bà ku ẹ kú torí lè ní í ṣe pẹ̀lú àlìjẹ́nà àti ná mo rò pé yé wa so tí ẹ bá fẹ́ hara yín lè mà ẹ hara yín lè mà ìlú ẹ̀ ní ti islam lẹ̀ o ṣe bá wá ní ẹgbẹ̀rún ẹ̀ látàrí àìjẹ àìmu ẹ̀mí wọn jáde lọ́kọ̀ọ̀kan bọ́ bá yí pé bẹ́ẹ̀ lẹ̀mí máa jáde mo rò pé ẹ̀mí ń jáde lọ́kọ̀ọ̀kan ń jáde lọ́kọ̀ọ̀kan ó fi di pé ẹgbẹ̀rún dín kan lẹ̀mí tó ti jáde ó kù kan báyìí wàláì ní fi islam yìí lẹ̀ sẹ́ẹ̀bà yà kulẹ̀ kù tora nǹkan kulé là ń kọ́ fọ̀sẹ̀ kàkà ìyá rẹ̀ pé yẹ́ẹ̀sì ẹ̀ torí kí kẹ́ mo ti sọ ṣáájú ẹni tí òun bẹ lórí àná tí wọ́n mánà má lọ́wọ́ ó ní ó gbìyànjú yóò ta bíọ́bíọ́ pé tá a bá dáwò tá a dáwò yóò padà fi ń ṣe ń ṣe lẹ̀ àwọn ṣètọ́ni ẹgbẹ́ wọn jọ kọ́ wọn sí ọ ẹ ṣe bá ṣe bá ṣe bá pé tó bá rí pé kan lé irú rẹ náà ní àní sanwó sukùl rẹ mọ irú ẹ náà ti mọ fi ọsí ẹnu sẹ òun wò kó firi láìpẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ló fi ṣe tó ń ṣe kò burú kọlọ wá àwọn ìyá rẹ tí ọba firi rẹ mo rò pé yọ tó ibẹ̀ náà lẹnu ló sọ pé ókè nítorí ṣẹlẹ̀ ní ìsinmi pé ilé tí mo fún ọ pé kọ gbé mi fún ọmọ kókó bẹ́ẹ̀ <laughs> gbogbo àwọn à ń fúnlẹ̀ mọ́ni o téèyàn bá ti lè sọwọ́ rẹ̀ lẹ̀ àwọn ni wọ́n padà borí rẹ̀ Sa'd ibn Abi Waqqas ó ní mo ṣe bí nǹkan gidi ní sẹ́yìn lẹ́bi <laughs> láì ní jẹun bá lẹ́bi ẹ̀jẹ̀ mọ̀ pé oúnjẹ máa ń korò lẹ́nu téèyàn máa ń sáré omi èyí sì lọ lọ́nà ọ̀fun téèyàn bá gbádùn ṣe eléyìí ló ń bùkátà oògùn àmọ́ nǹkan tẹ́ ní sẹ́yìn yìí báyìí àfọwọ́fà ni kì í ṣe tó sẹ́yìn nǹkan kò sẹ́yìn ẹ má jẹun máa o kò tó ń jẹ ńlé ń jẹ ọmọ abúlọ máa wá kọ̀ọ̀rọ̀ mi fún mi kọ̀pá mi fún mi ń jọ ọmọ abúlọ máa wá oúnjẹ wà omi wà ọlọ́ọ̀jẹ oyó lò ọba parẹ́ para rẹ ni àfa sáàdì bí náà wọ kọ́ọ̀sì ìrànlọ́wọ́ tó lọ́n tó wá sí fún ọlọ́wà sọ àyà orí òótọ́ lọ wà àpé kẹsì dáadáa sóbì yín débi pé ẹ wàá ti torí tí wọn fẹsìn wá lẹ ẹni kí tọrọ bá ní í ṣe pẹ̀lú ọlọ tó tún ní í ṣe pẹ̀lú òbí rẹ títa láti síwájú tọlọ nítorí pé wọ́n sọ́yìn ẹ̀ǹsán àbí wàlídẹ́ yìí husna a ti pa ọmọ èèyàn láṣẹ pẹ̀lú kókó ṣe dáadáa sóbì rẹ̀ méjèèjì ṣùgbọ́n tí ṣíṣe dáadáa o tó bá fẹ́ bí pé kó o fi tàwọn ọlọ́run ọba sílẹ̀ o gbọ́dọ̀ tẹ̀lé tàwọn òbí nǹkan wa máa ṣe dáadáa sí wọn tí ó mú ọ takotọ́ lọ. ọlọ́run ti wá sọ àyà kalẹ̀ pé wọ́n ń jẹ́ àdàkà ala an tushrika bi ma laysa laka bihi ilm táwọn òbí rẹ̀ hàn tí wọ́n bá gbìyànjú pẹ̀lú rẹ̀ yìí bàbá àtìyá rẹ wọ́n gbìyànjú pẹ̀lú rẹ wọ́n kó ọ lẹ́mìí pọ̀ lórí wípé kí wọn náà fi nǹkan kan ṣẹbọ sí Allah màá lẹ́yìn sẹ́lẹ̀ kẹ́bi hìrì ní tí wọn ò ní mà nípa rẹ̀ tẹ́lẹ̀ nítorí kullu mawludin yuladu ala al-fitra orí àdámá jíjá mùsùlùmí lọ́lọ́run gbogbo wa sí ló kí wọ́n fi gbogbo wa sí tí kò bá sì sí pé ẹnìkan tọwọ́ bọ ọ̀rọ̀ rẹ tó ń bá dáṣẹ̀ mí níwọ̀ nìkan mùsùlùmí náà lọ padà sí ká yìí. Ànábì sọ pé fa abawahu yuhawwidani aw yunassiranihi aw yumajjisanihi bàbá àtìyá rẹ̀ náà ni wọ́n padà sọ di Yahudi àwọn ni wọ́n sọ di Nasara àwọn ni wọ́n sọ di Màjúsí àwọn abọ́ná anabi ọsọ pé ọwọ sílẹ máa nì àbí wọn sọ di mùsùlùmí torí wọn sọ pé yóò lẹdọ alùpùpùtọrọ gbogbo oníkálukú ni wọn bí lórí àdámà jíjẹ mùsùlùmí ọjà anabi tó sàpèjúwe pé àpèjúwe wa pẹ̀lú àwọn òbí wa tí wọn ń padà sí àwọn ọmọ wọn lọ́nà lẹ́yìn tí wọn ti bí wọn lórí àdámà jíjẹ mùsùlùmí ó dàbí àpèjúwe ewúrẹ́ ni tó bá bímọ rẹ̀ tó ṣe pé ẹ ní rí ewúrẹ́ kan láyé ẹ bẹ̀rẹ̀ sí ní wà lọ látòun tó bímọ rẹ̀ láàrọ̀ gbogbo ewúrẹ́ máa bímọ rẹ̀ ní láì dárọ̀ àmọ́ bó lọ́mọ ewúrẹ́ ti ṣe rọ́ lẹ́sẹ̀ bó ní ti ṣe dá lẹ́sẹ̀ tí ó fi dárọ̀ ìyá náà ìyá ewúrẹ́ ní máa dá ewúrẹ́ lẹ́sẹ̀ ní yàrá nítorí pé ìyá ò gorí òkè yóò gorí gegele yóò máa ta pọ́npọ́npọ́npọ́n ọmọ náà sì pété ọ̀dún yóò ló ń ṣe àbẹ́ lè ya ọmọ ewúrẹ́ pẹ̀lú ìyá rẹ̀ ẹ̀ lè yọ ọmọ àgùntàn náà pẹ̀lú ìyá rẹ̀ sotí àbá wa lọ gun bíi tí ó ti kó nìkan lọ́gbọ́ngbọ́n irú tẹranko wọn tó fi lè sọ̀kalẹ̀ láì rọ́ ọmọ òtí ìgbàlú ọgbọ́n ẹ̀sìn ọmọ bàárọ̀ yọ bá yọ lọ́mọ bá rọ lẹ́sẹ̀ tó bá rọ lẹ́sẹ̀ tó bá ti mẹ́ẹ́ mẹ́ẹ́ mẹ́ẹ́ ìyá ọkọ̀ lọ wò ní pẹ́tọ̀ ẹni awíkan ọba jẹ́ ọkọ̀ àsìkò tó rí kémi lọ bẹ̀ sọ́ọ́ mọ̀ pé mo ti dáyé tó tọ́ mẹ́ta ni ìgbà yìí wà láàárọ̀ kí lẹ́ wí fún táàfin pé kọ́ba jẹ́ ọgbọ́ ìyá alákòóbá bẹ́ẹ̀ náà làwọn òbí wa kẹ́bí àpèjúwe tá a wí náà ni ẹnì kan ò ní jẹ́ mùsùlùmí kó wá jẹ́ pé ọmọ wọ ọmọ rẹ̀ ràn yọ wá lọ pè lọ síbi kèfèrí láéláé jẹ́ bó ṣe jẹ́ pé àwọn kèfèrí ń tọ́mọ wọn bá fẹ́ ṣe Islam wọn nígbà wọn wọ lọ síbi kèfèrí náà tọ́ táwọn òbí bá gbìyànjú láti sọ ọ́ di kèfèrí torí pé nǹkan tó ṣàjòjì ní ṣíṣe kèfèrí àdámọ́tọ́lọ́ ti dámọ́ wa ni pé kájẹ́ mùsùlùmí àwọn olùmọ̀ọ́sì ti ewúrẹ́ wọ́n fi ṣàpèjúwe fún máńbò mi àdéhìí yẹn ńlọsọ̀rọ̀ ewúrẹ́ mi ọ̀ àwọn olùmọ́ á má pèjú wèsì ewúrẹ́ náà wá pé ìdí tó fi jẹ́ pé wọ́n ní wọ́n bí wa lórí àdámà àti jẹ́ mùsùlùmí wọ́n ní pété bá léwúrẹ́ àbábùtà tẹ wá so mọ́bì kan tẹ wá fún lóúnjẹ fúngbà pípẹ́ kí ni ọ̀sẹ̀lẹ̀ wọ́n láì rí pé ewúrẹ́ wọn bẹ̀rẹ̀ sí ní wo sánmà yọ bẹ̀rẹ̀ sí ní wo sánmà. وفي السماء رزقكم وما توعدون سما الأرض كينجين واو سما سنين تلون سلادين فين واحد الجنة سما لوان àrísìkí wá sí wa láti sẹ́mu ẹ wò látàárọ̀ ní ti tètè ti sùn tí ìbá sọ lórí ibú èyàn òní ọmọ kó tó fẹ́ kò ní jẹ́ fún wa nù. ta ló ń bá wì òdo náà ni ẹ gbọ́dọ̀ orí tọ́lọ́ wọn bá ń ṣe wọ́n mọ̀ sọ kótó fẹẹ fẹ́ ba òní jẹ́ fáwọn àrísìkí lójò òjò ọ̀bá rọ̀ gbogbo ayé ní òkú lébi kí ló dé tí ẹranko yẹn ti ń wo sámà wọ́n nítorí pé àmì ń tó máa ń fẹ́ sàmà àyànfẹ́fà bí kọmọ mọ̀ ọ́rùn fẹ́ ìdá àdéhìyà tẹ̀mọ́ àmì àmì ń tó máa ń fẹ́ sàmà أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ń wo sáma الله pé ọlọ́run ọba òkè gbogbo nǹkan lọ́wọ́ ìmánì nìyẹn ẹ̀yin náà lára kápẹ́ wọ́n ti ẹ̀mú ẹnìkan wọ́n ti mẹ́lẹ́ gbogbo àwọn ẹni tó mọ̀ wọ́n sì tún fún fóònù gbogbo àwọn tó mọ̀ pé bóyá wọ́n lè bá afẹ́nìkan sọ̀rọ̀ tí wọ́n fi túlẹ̀ wọ́n pe gbogbo wọn ní àlè sọ ọ̀rọ̀ yìí lè ju agbára gbogbo wa lọ mo lọ padà wò yọọ mọ ẹyìn wa kọ́dà káfí gbogbo olúwa ok àwọn bàbá ẹ̀ ń kọ́ àwọn bàbá ẹ̀ tó ń pé tó ń darí ẹ̀ dáàbò lórí àkàràmọ̀kọ̀mọ̀ wọ́n ọlọ́run ti dá wa lórí àdámà bàjẹ́ mùsùlùmí ààrá ló ran bọ́ǹbù lọ tó pọ̀lọpọ̀ fi kò fà á kọlọ́n sànù wa torí rẹ̀ fẹlẹ tó fi hùmà ọlọ́run lọ gbọ́dọ̀ gbọ́rọ̀ sùn wọn lẹ́nu gbà yìí wọn fẹẹ sọ di kẹfìrí ọ gbọ́dọ̀ gbọ́rọ̀ sùn wọn lẹ́nu. bàbá rẹ̀ màmá rẹ̀ ọmọ sẹkì kan sẹ kò sí nǹkan sí ẹsẹ ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà ní ti ọlọ́run ṣe islam ọ̀nà táwọn òbí rẹ̀ wá ṣépè tí wọ́n bá tún padà sídìí kófúrú wọn. ọmọ kan ní ìsìn ló ṣe sunna pàtó àwọn òbí rẹ ṣépè fún tó padà síbi dídá àwọn àìgbẹ́sìn yẹn tọ́lá tó tẹ àfọ̀mà ọlọ́ọ̀ni ń kọ̀ fún wa o gbọ́dọ̀ tẹ̀lé tiwọn níbi wá ṣe kẹfẹ́rí wá ṣẹ̀bọ̀ sọ́lọ̀ hmm, ọmọ kẹ́nìsì nílùú kan ọmọ yẹn ti dàgbà wọ́n á fẹ́ lọ́kọ ọkọ tó wá fẹ́ ní ọkọ yẹn wọn wọn sọ pé tọ àwọn sá lọ ma bàbá rẹ bàbá láti wọn lọ ma bàbá bàbá tí wọn síwájú sọ fún ọmọ pé òòṣà ìdílé kan wà táwọn gbọ́dọ̀ bọ kó tó di pọ lọlẹ ọpa ìjẹbẹ àwọn tí wọ́n máa rí tó bá délé ọkọ mi dà alhamdulilayi ọmọ ti gba alislam tó dà ọmọ ń tẹ̀lé súnà báà mi ẹjẹ máa lọ ẹbọ lọ́n sùn èmi ò ní í ṣẹbọ à hee ọmọ tí ó mọ òògùn ń pè lẹ́kọ̀ọ́ bí ti ṣe rí láwí fún ọ ó ní kò lè rí bẹ̀ fò torí mùsùlùmí lọ àwọn tó bá jẹ́ ṣẹbọ fún fámìlì ńlá ìgbọ́ torí bí ẹ̀fà ti gba islam kò tún gbọdọ̀ gbọ́ mọ́ àwọn tó bá tẹ ọ̀sẹ̀ bọ́ nínú fámìlì ńlá ìgbọ́ òòsà yìí ni ló lè máa hun tí wọ́n bá débi tí wọ́n lọ mùsùlùmí lè mi ẹ̀nu ọ̀bá dán alátúlọ̀ ọ̀pẹ̀lẹ̀ má mú ìlú wọn fún bàbá ẹ̀ máa ń gbọ́ kásòrò orí ilé ẹni ó ti tako islam kò tako bí <laughs> ah subhanallah àwọn bàbá tó wá gbìyànjú láti influence ọmọ tó fẹ́ fi ọmọ wọn wọ́n tún wá rí i pé bákan náà lọ́mọ sórí àwọn kìnìún yìí sunna sunna àwọn ẹgbẹ́ tó ń kó káyì àmọ́ ẹgbẹ́ máa rọ sí wọn la kò sí wàhálà wọ́n á ní kí ọmọkùnrin kó pe bàbá tiẹ̀ wá tó rọ̀rọ̀ bàbá máa yé bàbá ọ̀rọ̀ bàbá lè má yọ̀dọ̀ so àwọn tí wọ́n mọ̀ pé wọ́n á gbé bàbá wọn wá lóòótọ́ irú ròǹbòrùn bàbá òkè ń tí bàbá rẹ̀ pé wọ́n ti ẹjọ́ wọ́n ti ń jẹ́ wàhálà <laughs> àwọn wá pé ẹnìkan wá tó dé bí àbúrò fún bàbá tó ń gbẹ́sìn yìí ìgbà tó ń wá dé tí bàbá yẹn wá ti rí pé wá kẹlẹ́ lọ́gbẹ́ sórí làá kiri báyìí wípé súnà náà ní ilé yìí náà àní bàbá ńlá fẹ́ rí tẹ̀ bàbá ṣé dandan ní kẹ́ rí bàbá bàbá ní àwa náà tó sojú àwọn lọ́rọ́ fi wá dúró ní ọmọ sì dúró lórí pé láéláé ṣé wọ́n ń pe gbogbo àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam pé ẹ dákun ṣé kó wọn lọ gbé ẹbọ ni à nígbà tí èsì gbogbo wa fẹ́ wọ náà rọrùn tani ó sọ pé kó lọ sòsà alihamudulilayi gbogbo àwọn tí ń pè wọn sọ fún ọlọmọdé ọlọmọdé ọlọmọdé ìmọ̀ni ọmọ tí wọ́n á ní agbára sí i níbo ni wọ́n wá wà tó fi jẹ́ pé àmì wò bíntín báyìí lórí wọ́n ní kí wọ́n tán sọ funfun mára nígbà tí àwọn mùsùlùmí bá gbé ìrọ̀m wọn àfẹ́ ṣe hajj àbí wọn múra ìwọ náà bá tán sọ mára wọ́n ní o gbégbá wọ́n á kó gbogbo àtẹ̀kọ́ àtẹ̀kọ́ àti kìnnì kan tó tàbẹ́là sínú wọ́n á ní kó máa súre sí gbogbo ẹ̀tọ́ bá pàdé lọ́nà mọ́pọ̀ orí o a la ilaha illallah ẹnìkan á pàdé yọ ajá kódà mú fún wọ́n ní kó ọba já òfin kódà mú fún abẹ́yìn kó a ọlọ́ mọ́ mẹ́ta ara ẹ̀dá kódà mú kódà mú fún mo fún kọ́ mo fún táwọn àmì wò ni wọ́n rí lọ́sẹ̀ bọ́ sọ̀rọ̀ adúpẹ́ fọlọ́n pé láyé wa náà lónìí wọn àpèjúwe pọ̀ àwọn bàbá ni màmá ni ọ̀dọ́ ni àwọn ọmọdé kéékèèké ni tuntun wọn bá ìṣòro oríṣiríṣiríṣi pàdé wàláì wọn fi má nìwọ̀n lẹ̀ adúpẹ́ fọlọ́n fọlọ́n túbọ̀ jẹ́ kí wọn pọ̀ sí láwùjọ wa àyìn òbí àròyìn o àròyìn tẹ́ ẹ mọ̀ pé ẹ̀yin ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ gbà ẹ̀yin àṣàlẹfẹ máa ń gbé lárugẹ ẹ̀sìn ọ̀tá bá tà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ bí àfẹnutọ́lọ̀ ń bá tà mí àwọn òbí yẹn látàrí ìmánì àti islam kò tí ì ráyè jókòó dáadáa sí wọn lára ẹ rí i pé epo ni wọ́n máa kán sí iná ẹbọ kíkọ mọkù ní gbogbo ìgbà nínú ìṣesí ìhùwàsí àti ọ̀rọ̀ wọn àwọn òsì ní fẹ́ kápẹ́ òòsà yẹn ó kú ọparẹ́ ráúráú nínú mọ̀lẹ́bí àtìdílé àwọn yóò wù wọ́n pé káwọn ọmọ àwọn náà kún kún àwọn nídìí ẹ̀bọ̀ gẹ́gẹ́ báwọn ti kún àwọn bàbá àtàwọn tàná tí ò fi parẹ́ dòdò ẹ̀yin náà lè sì gbé àwọn ọmọ lórí Islam kí ló burú nínú ká bí ọmọ lórí àgbọ́yé ìsìláàmù táwa ní tí ò kún síbí kọ́ mọ́ padà wá gbọ́yé jù wá lọ kò sí tó burú mẹ́rin àpò ẹ fáwọn ọmọ láyé ẹ tí wọ́n tẹ̀sí ẹ gbà wọ́n láyé ẹ tí wọ́n rà lùjáná wọ̀ ó dájú pé kò sẹ́nìkan nínú òbí lónìí tí ó pọ̀ ń bí ma tó láti fi dájọ́ fún náà tó bá ti jọ́ gbẹ̀ndàlùkìyàmù àfojúsùn kálukú òun náà ní kó wọn wà àlùjánnà kó ọmọ òun náà má wọ náà ìlọ adé nígbà táwọn ọmọ bá múra sí àṣewà àlùjánnà tẹ wàá jẹ pé ẹ̀yin lẹ sọra yín dòkítà àdìgbòlù níwájú àwọn ọmọ tẹni jẹ kó wọn rà àlùjánnà yìí wọ sọdọ abẹ òkúkú dá bẹ́ẹ̀ ọmọ tẹ bí ẹ wàá sọ ọmọ dọ̀tá yín ẹ sọ pé kọba yín sọ̀rọ̀ lé ọ̀rọ̀ lé báwo ọ̀rọ̀ lé mélòó ẹ pé ẹ bá bá bó sàyí kíní kan ò lè ti sọ́lọ́ lọ sọ bẹ́ẹ̀ òṣòfò òṣàdánù òṣàmà dábínú ni òṣàmà gbèjà ara rẹ̀ nígbà tí ń bọ́ náà ní máa bínú lórúkọ òṣà onímọ̀ akọ́ǹgbèjì òṣà. ẹ̀yin náà ẹ̀yin gan ni kòkòrò ti ń jẹ̀fọ́ tó wà nídìí ẹ̀fọ́ ẹ dákun ẹ̀fà ọmọ ẹ̀yin lẹ́jọ́ wọn sí lọ ẹni àyè máa àyè máa ọ̀ṣọ́ ju yẹ ọ̀ṣọ́ lọ mú àníkí eré yìí ọ̀sọ́ ọmọ lè ma islam dùn yìí ó lè ma islam dùn yìí òun kúkú ń kọ́ńpa rẹ̀ yẹn ọ̀kọ́ńpa rẹ̀ níjọ́ lẹ́yìn ti jókòó bí wọ́n ti ń sọ̀rọ̀ ọlọ́run ọmọ ń sìn kọ́ńpa ẹ̀ ẹni bá kọ́ńpa nǹkan yín máa ń máa ń pa rẹ̀ ẹ̀yin ọ̀mọ́ ń pa rẹ̀ ẹni kò burúkọ mọ olówó jù yìí lọ kò burúkọ lọ́lá jù yìí lọ kò burúkọ nípò jù yìí lọ ó sì wá burúkọ mọ̀ nípa ìsìnjú yín lọ. àjàjà bí wọn bá ti jẹ́ mọ̀álìm fáwọn ọmọ yẹn nígbà kéékèèké wọn wọn lè lọ gbé wọn náà wá kókó wá dájọ́ àwa la fi kí ó lé lẹ́nu kí ewúrẹ́ èwo lẹ́yìn ti lé lẹ́nu bó lọ́mọ ti dé lónìí àlébù tó ní wọ́sàlì lókè ní jẹ́ a ah, àbí ẹ̀kọ́ ni àlébù tó ní. bẹ́ẹ̀ sẹ́yìn ti lé lẹ́nu nù àgbà wọlé ń gbà ọmọ ti mà yín lọ ní òun ríran ojú kan náà lẹ́yìn wa ojú kan náà lẹ́ ọmọ ti mà yín lọ ẹ má ẹ má ẹ má túbọ̀ sí àwọn òbí ọmọ lọ́nà torí pé fàǹfà kan ni wọ́n ń ṣe ní ìsìn ẹ má jẹ́ ọjọ́ pẹ́yìn lẹ́sìn wá ju bí wọ́n ti fi ẹ wàá tara tẹlẹyìn ẹ tún máa tẹ lọ́n lára àwọn ọmọ yín lórí ìdè eléyìí òbí rere ìsìláàmù làwọn náà máa ń ṣe o òbí rere kò sí ọ̀kan nínú wọn tí máa pa ọmọ rẹ lọ sí ìdí sẹbọ sọlọ wọn á ní sẹbọ ń bẹ nù òrò lẹnu tó wọn bá tún jẹ bọ mọtí wọn á lẹ bọ sẹbọ ń bẹ nù kábọ rẹ ní tí wọn bá tún jẹ bọ mọtí ní jẹ bọ sẹ́kọ̀ọ́ ń bẹ nínú kábàwọn sẹ̀yọ ni kábàwọn sálágẹ́má kábàwọn bòkè ìbàdàn kábàwọn bọ̀tún òṣogbo tí ọba tún sákú gbogbo eléyìí ọba jẹ́bọ àtàdánù àtòrí ibú kí wọ́n á lẹ bọ kí ní àdánù kí lórí ibú tọ́lọ́ntọ́ dẹ́yìn nù àtàwọn bàbá yín ọlọ́run ti ń pèsè fún yín fún àtàwọn bàbá yín òun ló fi yín fún bàbá yín òkè ìbàdàn ló fi yín fún bàbá yín òkè tó yẹ pé ó yẹ ká ti wá katapila sí ti pẹ́ ká fi tó àwọn títì tí ò dá sí ìyẹn tó bá tún sẹ́kù lókè ẹnì káwọn èèyàn ti máa jẹ́ létetí ó ti máa kọ́ létí kí ní àmọ́ tó mú wọn máa bọ́ kí ní. akramakumullah ọlọ́run lọ́ọ́ gbọ́dọ̀ tẹ̀lé táwọn òbí rẹ o láti tẹ̀bọ sọ́lọ̀ ṣùgbọ́n wa sahibuhuma fid dunya ma'rufa ìjọba tá a fà fi má bá wọn ṣe pọ̀ pẹ̀lú dáadáa nílé ayé bì má bá wọn ṣe bọ̀ àmọ́ bá wọn ṣe pẹ̀lú dáadáa nílé ayé bì ezigbo tó wàá pàtẹ bàbá àtìyá rẹ sínú ìwé ìròyìn ṣé à mi ti pín gàrí pẹ̀lú dáàdì àti mọ́mì olórí ikú làwọn eléyàn mi ìjà ti kọ́bọ̀ lọ̀ wọ́n má àwọn aláìní lórí lọ́wọ́ àwọn abọ́gibọ̀ pẹ̀ à ìwọ gan ló lórí lọ́wọ́ ìwọ gan ni dàda ń dín dín ó nídìí kan máa bú wọn ìwọ máa ṣe dáadáa sí wọn àmọ́ ọ̀gbọ́dọ̀ bá wọn ṣe bọ̀ ó nídìí kan máa fún wọn lówó sọ̀rọ̀ tó kébi ọ̀pá wọn ni wọ́n sáà ti máa fún wọn lówó tí wọ́n fi máa ṣe ìgbẹ́bọ lárugẹ owó tí wọ́n fi máa ṣòṣà máa fún wọn ìwọ òbúkátà kó wá jẹ́ pé àwọn òbí rẹ yẹn ọ̀rọ̀ tí wọ́n lọ́wọ́ àmọ́ ti pàtẹ́ wájú àwọn èèyàn kàkà bẹ́ẹ̀ ọmọ rere ni wọ́n jẹ́ àdúrà lọ́mọ ṣe pé kọ́ lọ́mọ bọ̀ fún wọn mọ́ni ọlọ́run aláàánú sí yọ bọ̀ fún wọn mọ́ni. eléyìí ò túmọ̀ sí pé tí ròbí yẹn bá ń pè ọ́ ọmọ jágbe mọ́ wọn ọmọ tètè pọ̀ gbọ́ ọmọ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀ ti pè ọ́ lọ síbi ẹ̀ wọ́n sọ pé ah mi lè tẹ̀lé léyìí o àwọn náà sì ti bọ́ ọmọ bẹ́ẹ̀ tọ́ba parí eléyìí jẹ́ ayé àkọ́kọ́ tó sọ̀kalẹ̀ tọ́lọ́wọ́n bá fi tó fi gbèjà Sa'ad ibn Abi Waqqas kọ̀ wá jẹ́ ti Sa'ad nìkan mọ́ ó ti di ti gbogbo àgbáńlá yìí ti jọ́gbìn dàlùkìyàn torí al-ibratu bi'umumi al-lafzi la bi khususi as-sabab níta nílò onígbólóhùn ayà yìí tó gbòòrò tó kárí gbogbo èèyàn kì í ṣe sábàbí tó pè wá torí tá a bá sẹ́mọ lórí sábàbí tó pè wá táwa pé kéèyàn yòókù ọmọ tẹ̀lé bàbá àtìyá rẹ̀ tá má pè tó kọ́ sẹ́bọ sọ́lọ̀ ni kàlà ìdí tá a sì fi ní gbọ́ yí báwọn wípé sábàbí tó pè wá nìkan la fẹ́ sẹ́mọ lórí ẹ̀ nítorí pé ń bẹ nu àyà tó sì pa àgbọ́yé láì má sábàbí rẹ̀ òfin ṣẹ̀rí àti sọ ife gbogbo àyà gbogbo hadith tá a bá fi lè gbọ́ yí látara gbólóhùn tó mu wá láì má sábàbí tó pè wá ajá yìí pé ìta nílò lára rẹ̀ náà ni gbólóhùn rẹ̀ tọ́fẹ̀ tó gbòòrò tó kárí gbogbo àgbáńlá yìí kì í ṣe sábàbí rẹ̀ tó ha tí ó sọ di kéèyàn kan torí al-ibratu bi'umumi al-lafzi la bi khususi as-sabab ayẹlẹ kejì ó náà ní pé Sa'd ibn Abi Waqqas radiyallahu anhu ó ní mo mú ìdá kan tó wù mí ìní kóńtò àkọ́tù sayfan àjẹbẹ mo mú ìdá kan tó wù mí nínú èrè ogun tí wọ́n kó jọ faqultu ya Rasulullah mo sọ pé wà Nabi sallallahu alaihi wa sallam habli hàlẹ wọ́n fẹ́ kẹ́ bùnmi lẹ́bùn eléyìí. فنزلت آية يبقى سقال آية لا من سورة الأنفال ويسألونك عن الأنفال قل الأنفال لله والرسول وما في بيوليري لولي عليكم عليكم لولي ìpín èrè ogun torí pé èrè tó máa kójọ wọn máa ń pín fáwọn jagunjagun ni lọ́nà tó ṣe pé ẹni tí ó ń tẹ̀jagun òun ní ìpín kan ẹni tó gbẹ́sí jagun òun ní ìpín méjì wọ́n ti wá pín èrè ogun tán nǹkan kan wá ṣẹ́kù nítorí pé sọ pé ìdá kan nínú márùn-ún gbogbo èrè ogun wọn máa jẹ tọlọ́n tànàbì àtàwọn mọ̀lẹ́bí ànábì àtàwọn ọmọ òrukàn àtàwọn aláìní. àtàwọn arìnrìn àjò ẹnìkan wá ń tọrọ ó wá mú nǹkan kan nù nǹkan tó wà ńlẹ̀ o ẹ fún mi lélẹ̀ yóò wù mí èyí ń jí nǹkan ogún mú o wọ́n yìí sì pín nǹkan ogun kan tó kó kúrò nílùú àwọn kèfèrí tá a jèrè ogun lára wọn lórí ìgbà tẹ́ bá kó délùú Islam wọ́n máa kó lẹ̀ ọ̀gbọ̀dọ̀ pé nǹkan kan wù ní kó jí kó mú sábẹ́ aṣọ sórí ìlànà Ànábì sallallahu alaihi wasallam ìgbà tá à ń sọ pé lágbájá ó ṣe gudugudu méje lónìí aya mẹ́fà lójú ogun kìnnìkan àṣàyídí kìnnìkan àṣàyídí báwo anábì ni tó jí ńkọ́ nínú èrè ogun kó tó kú àbẹ́rẹ́ rí nǹkan mọ́ torí di eléyìí ìgbà tí Saad tó mú ìdá yẹn ayà wa sọ̀kalẹ̀ pé yas'alunaka 'anil anfal àlékún ìpín tá a máa fún tá a lè fún yàn nínú èrè ogun wọ́n máa bí ọ́ léèrè nípa rẹ̀ qulil anfalu lillahi war rasul sọ pé tọ́lọ́ọ̀ ni àti tànàbì yẹn ni pé ẹ̀tọ́ àti fúnyàn kó ti tèèyàn níbẹ̀ lọ́dọ̀ Ọlọ́run nìkan àti lọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. àyà yìí náà ibẹ̀ láti máa pé nǹkan kan jẹ́ anáfẹ́lì nínú èrè ogun torí sáàd láyà yẹn sọ̀sọ̀ kalẹ̀. ẹlẹ́kẹta onáà ní pé mo sàárẹ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam wa bẹ̀mí wò ẹ̀kọ́ ńlá nù ipe aṣíwájú lẹ́yìn náà ọmọlẹ́yìn yín sáré ẹ gbìyànjú ẹ tiraka ẹ lọ́bẹ̀ wò ẹ̀yin kọ́lẹ́ mọ́ aláàfíà lọ́ba o àmọ́ bíbẹ̀wò tẹ ẹ bá bẹ̀ wò ọlọ́run ẹlẹ́dàá wa yóò fi sàánú rẹ̀ yóò pọkàpọ̀ tí àwọn èèyàn mi bẹ pẹ̀lú mi lórí àárẹ̀ tẹ̀sẹ̀ mi yìí ẹ̀yin náà tún wá ṣe láǹfààní pẹ̀lú àdúrà irú ìtànàbì sallallahu alaihi wasallam tó ní kẹ́ ẹ ṣe fálà rẹ̀ tọ́lọ̀ ń bá kọ́ pé yóò dìde lẹ́yìn àárẹ̀ yìí yóò gbádùn tí ọ̀já rẹ̀ kú yóò dìde náà tẹ̀bá ṣàdúrà yẹn as'alullahi al-azim rabbal arshil azim an yashfiya ẹ̀ méje tẹ̀bá lọ lẹ́lu láǹfààní àti síbẹ̀ yìí ànábì bẹ̀ wò torípé ànábì wa sallallahu alaihi wasallam bil mu'minina ra'ufur rahim aláàánú oníkẹ́ni lórí àwọn olùgbàgbọ́ òdodo ànábì bẹ̀ wò mọ́ wá nírẹ̀ ànábì inni uridu an aqsima mali mo fẹ́ pín gbogbo dúkìá mi olówó ni Sa'ad àárẹ̀ tí wọ́n ń ń rò pé wọ́n bàbá ẹ̀ kù ẹ̀fọ́ ọ̀hún ṣe ìdáná sùn. sáàdì ní ọmọbìnrin ẹyọ kan nígbà náà láyé yìí lábẹ́ òfin tó bá ọmọbìnrin kan lẹ́ bá fi sílẹ̀ sáyé yọ gbàdájì dúkìá yìí sáàdì wa ń bi ànábì léèrè pé ṣé mo lè kọ dúkìá mi n ànábì fọkúlùtù sọlù wọn ni wọn dá ìdá kan nu mẹ́ta fẹsẹkẹt ẹnẹbi wọn dákẹ́ gánà sọlù tó bàdé hù jẹ ìzá lẹ́yìn tí sáà ìdá kan nu mẹ́ta lọ padà dé tọtọ nínú ẹgbàá wa mi àfẹmí ni àsọlù pọ sọlù tó kẹsí yìí ìdá kan nu mẹ́ta kó pé ìdá kan nu mẹ́ta náà pọ̀ ṣùgbọ́n lọ padà wọlé ẹlẹkẹrin. nínú àwọn àyà eléyìí kìí ṣe àyà kankan ní sọ́ka sí ọ lẹ́kẹta yìí ntọ́lọ́nkà sọ mí bá di ha min ba'di wasiyyatin yusi biha aw dayn min ba'di wasiyyatin tusuna biha aw dayn min ba'di wasiyyatin yusina biha aw dayn min ba'di wasiyyatin yusa biha aw dayn tọ́. lẹ́yìn ẹdẹlẹkẹta ẹlẹkẹm ó lọ mutí pẹ̀lú àwọn kan nínú àwọn ará Medina tẹsí ma pé gbogbo bí dáná ti mutí ibẹ̀ máa dàrú torí tí wọn bá mutí tán orí ò lu aago torí bá sì lu aago yóò pè fọwọ́ pé kò náà gbéṣẹ́ tọwọ́ bá sì gbéṣẹ́ yóò fọwọ́ bà láàfin ẹlòmíì bí orí ìjẹ́ ṣe ń pe iṣẹ́ fún ọ lọ́pọlọ tẹlomi náà máa pe iṣẹ́ fún ọ náà bóun ni wọ́n ṣe náwó tó náà ní náwó ẹ̀jọ̀ jura yìí nù sáàdì nínú àbíwọ̀ kọ́ọ̀s wọn nígbà táwọn jọ gbà pé tán ẹnìkan nínú àwọn ànsọ́ọ̀rù táwọn jọ mu tíì ضرب أنفي بلحيي جمل wọ́n á mú egun ẹnu ràkúnmí eegun tí eyín máa dì sára rẹ̀ ti rà fún mi ó bá fi nà mí mú ẹ̀rọ pé yóò ṣèṣe bàjẹ́ nítorí imú kìí máa ṣe orí imú ẹran bọ̀tọ̀bọ̀tọ̀ lọ́wọ́ àmú ẹnìkan á mú eegun ẹnu ràkúnmí téyín máa wà lára rẹ̀ tẹ̀sí mọ̀ pé ràkúnmí náà ó gìrì wò lọ́tọ̀. so eegun ẹnu ràkúnmí o téyín máa wà bẹ yàn so ọ̀rọ̀ pé àmúrúnsẹ̀ nímú èèyàn lásán kọ imú wọn máa má ṣẹ̀jẹ̀ sánsan ni bí mo bá bẹ tọ fàtẹ́tù nàbí sallallahu alaihi wasallam ó ti mú tífà ó wá bá nàbí sallallahu alaihi orí pé wá kí nàbí mo rò pé rí mú yóò ti amutita ni ọ̀kan náà ń ọmọtí bá mú eegun eyín mi lọ́nà má mi mú. فأنزل الله عز وجل تحريم الخمر قل لي لو فلا يا إيه ولا تفي قال يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون أو آية مالا إليك سعد ابن أبي وقاص تصفي الله ما بارسك على أن تريدون إنه القرآن على kókó ntí alimami Bukhari táwọn fi wá mú àdéhìí wá ń bí ọ̀nà lọ́rọ́ táwọn òbí rẹ̀ tó bá gbà níyànjú láti mú ọsẹ bọ sọlọ má tẹ̀lé tiwọn má tiwọn so eléyìí jẹ́ ibi tí ṣe jẹ́ ibi tá a fẹ́ dúró sí nìyẹn lónìí subhanahu wa rahmatulahi. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Thank you.